الرحيم الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وطاعته وقال وما خلقت الجن والإنس إلا ليعبدون أرقني أدو لوبا أبتي وداو بو إدا لاتما جسم لوني كشسو ajẹ́sí pé ọlọ́run ọba náà ọ̀kan ṣoṣo lọ́lọ́run kọ̀ládélé kò ní gbákejì ajẹ́sí pé anábì wa Muhammad ẹrú sí ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú àlékún ìtẹ́ àtìgẹ́ ọlọ́run ọlọ́ba ní ṣe fún anábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ lánàá a sọ nípa àfa àwọn àgbà karùn-ún nínú àwọn àfa àgbààgbà mẹ́fà ètí a fẹ́ ṣe àlàyé nípa wọn fún wa kẹ́nìkọ̀ọ̀kan wa kálíbà gbìyànjú lórí bá a bá ṣe dàbí wọn bá a bá tiẹ̀ dàbí wọn ká tiẹ̀ sì gbìyànjú láti fẹ́ dàbí wọn yẹn ni kí bàbá lè bẹ́ gíjà ká ra bẹ́ kẹ́jẹ́ ní àárọ̀ yìí lágbára náà bá ọ̀rọ̀ nípa bàbá wa Ibn Taymiyyah kọ́lọ̀nkọ́ba nìkẹ́wọ̀n òní àmọ̀ ìgbéyàwó ní àárọ̀ yìí ó kọ́ wọn gangan náà jẹ́ Ahmad Taqiyuddin Ahmad Taqiyuddin wọn máa dà wọ́n pè ní Abul Abbas ní bàbá Abbas bàbá tó wọn lọ́mọ àwọn a máa jẹ́ shihabuddin abil mahasin abdul halim ó kọ bàbá wọn nù bàbá wọn àgbà àwọn a máa jẹ́ majiduddin abil barakat abdul salam ibn abi muhammad ibn abdullah tẹ̀lé òpin mọ̀lẹ́bí wọn ọgbàjúmọ̀ pẹ̀lú usratu ibn taymiyata bó tilẹ̀ pé táìmíyà yìí obìnrin oníjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà orúkọ tí wọ́n ń pẹ́ mọ́lẹ́bí wọn ọ̀dẹ́lẹ́yìn ọdún wo ni wọ́n bí bàbá wọ́n bí bàbá ana sitimi'a wa ihda wa sitin hijiriyatan wọ́n bí wọn ní ọdún ọ̀tàlélẹ́gbẹ̀ta ọdún ó lé ẹyọ kan ìyẹn six hundred and sixty one lẹ́yìn tí ànábì wa tí ó ṣe ìjìra nàtà abó wọ́wọ́ fìlẹ̀ hàdíyà tó wọ́n ń ṣeré min umri bàbá bàbá wa ibnu taymiya bàbá wọn jáde láyé nígbà táwọn di ọmọ ọdún mọ́kànlélógún bàbá ti ń tiẹ̀ bá wọn dàgbà díẹ̀ ìyẹn ní ọdún six eighty two ọ̀rìnlé lẹ́gbẹ̀ta ọdún ó lé ẹ̀yọ méjì lẹ́yìn tí ànábì wa tó ti ṣe ìjìra. bàbá Ibn Kathir nínú tírà wọn al-Bidayatu wan-Nihayatu wọ́n sọ nípa Ibn Taymiyyah pé innahu qad tawalla dirasata ba'da wafati abihi bi sana. wọ́n lẹ́yìn tí bàbá bàbá Ibn Taymiyyah lẹ́yìn ìgbà tí wọ́n ti kú nígbà ọ̀dọ́dún kan tí wọ́n kú onínútẹ́bíyà oníàgbà ipò bàbá ipò wọn níbi kíni ibi máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ fàjálà sàmàjìlísà wò ibi tí bàbá rẹ̀ máa jókòó sí ibẹ̀ ló náà fi ṣe ibùjókòó fún ìmọ̀ wàhálà màhálà wò ààyè ibi tí bàbá máa wà gangan ni làwọn náà wà o ajẹ́kùtù máa ń tà ń wí kó lè yé dáadáa ni pé tawalla tadrisa bàbá Ibn Taymiyyah wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn àfa àgbààgbà ńláńlá lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ti dọ́mọ ọdún méjìlélógún twenty two years. fajalasa nadhiran li a'immatil hadith al-mumtazin àwọn àfa àgbààgbà nígbà náà ọ̀gá làwọn eléyìí bàbá Ibn Taymiyyah wọ́n jọ jókòó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú wọn bí afáwọ̀ àgbà Ibn Daqiq al-Eid àtàwọn míì náà min a'immati dhalika al-'asri nínú àwọn èèyàn tó ṣe pé àwọn èèyàn gbà pé ọ̀gá làwọn eléyìí tá a bá ń sọ nípa ìgbà lásìkò tiwọn àwọn tó ṣe wípé. yudarrisuna fi tilka almadarisi wọ́n máa ń káwọn èèyàn lẹkọọ láwọn ilé ẹ̀kọ́ oníranran ń bẹ nílùú nígbà náà kódà tún láwọn ibùjókòó èyí táwọn ti ń bomi ìmú máa tí wọ́n ti ń bomi ìmú tí wọ́n ti ń bomi ìmáà mu lọ́dọ̀ wọn ní mọ́sálásí ńlá ni èyí tí النهج الذي يعود بالإسلام إلى أهل الصحابة في عقائده وفروعه bàbá mi sẹ́ni yà wọ́n jẹ́ nítorí wípé wọ́n máa ń ṣe àkọlé kan ìlànà àwọn sàábé wọ́n ń tọ ojú ọ̀nà kan lẹ́yìn tó ṣe pé yóò mú káwọn èèyàn padà sínú ìsìláàmù tí ó fi dàbí ìgbà táwọn sàábé gangan lábala ìgbàgbọ́. lábala àgbọ́yé tó jinlẹ̀ tó jinlẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run. wàyíta sẹ́yìn kọ́nà anamẹ̀yàkó lóhò wúwa màkánà lẹ́yìn sọ̀hábà dáàfà àni bil hujjati wal burhan. tí wàá bá ti rí tí má ti lè màmú dájú pé ọ̀rọ̀ táwọn ń sọ yìí àbíbi táwọn sì ọjọ́ pé mu jùlọ ó ṣe wẹ́kú. pẹ̀lú táwọn sàbẹ̀ tí wọ́n wà lórí rẹ̀ bóyá lẹ́yìn tàbí lójú ayé ànábì wa dáàfà á ní obìnrin ẹ̀jẹ̀ tó wọlé bọ̀rọ̀ hàn irú ọ̀rọ̀ bá ń tọ́tẹ̀ sí wọn lọ́dọ̀ wọn wọ́n wà mẹ́rin ẹ̀rí lóríṣiríṣi wọn mú wá nínú ọ̀rọ̀ ọlọ́run nínú àdéhùn ànábì wa Muhammad wa kullu ma sí àkìlóhùn àwọn tí làákà ìwọ̀n bá tún mú wá fún wọn lẹ́rìí wọn tún fi tì í lẹ́gbẹ̀ẹ́ wàdìrọ́sàtì mi náà adílàtì náà àkìlíyà ti wà nìkìlíyà àwọn ẹ̀rí lóríṣiríṣi láti nu làákàyè láti nu tíra nínú àdé ọ̀nàmú wa. abala kanu ibnu taymiya ta fi mẹ́dánì siyasa ti wọlé kìtàn. ẹja tún wo ìtàn bàbá wa ibnu taymiya lábala ń tọ́jẹ mọ́ ọ̀rọ̀ òṣèlú ìdarí ìlú àtogun ní jíjà. كان تقي الدين أحمد ابن تيمية مع كوفي على الدرس والوعظ كنت بس جابي في بابا وجه تدنما تدرس سنسي lórí ìmọ̀ ṣe wáàsí ìmọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ fi ọ̀rọ̀ lọ́wọ́ bá tọ́ni sọ́nà tó ń ti bẹ́ẹ̀ náà káàní mùtẹ́sílẹ̀ bẹ̀rẹ̀ àyà sí wọ́ọ̀lù mùsùlùmí wọn ò sọ pé n ti ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí wọn ò sọ pé ọkàn wọn n ti lọ láàrin àwùjọ bàbá náà dá sí fìlìjúmáì wàlìjàmáàjì ní mọ́tíláṣí jimá láwọn àyè tí bàbá ti máa ń kírun àwọn wáàtí ètò jẹmọ́ àwọn tí ń ṣèjọba báwo wọn ó ṣe ṣe tí wọn fi bá ìyọnu Ọlọ́run bá pàdé bàbá a máa mẹ́nu bá a níbi àwọn ọ̀run jímà wọn kódà níbi àwọn wáàsí èyí tí wọ́n bá ń ṣe lẹ́yìn ọ̀run jẹ̀mọ́. قائما بشريعة الأمر بالمعروف والنهي عن المنكر wáàsí ti bàbá wa Ibn Taymiyyah kìí sí ìfihàn fi ń wájẹ o kìí sí ká máa kí gómìnà ká máa kí ààrẹ orílẹ̀-èdè kò sí ìtọ́ka ń pẹ̀lú lẹ́yìn wọ́n yọ ti aràn fásánà níbi wáàsí wọn èyí tí wọ́n bá ń ṣe wọ́n pa àwọn èèyàn aláṣẹ láti láti ṣe dáadáa láti bẹ̀rù ọlọ́run láti rán wọn létí pé ẹ má gbàgbé ọlọ́run ọmọ bí yín léèrè nípa bó lè ṣe darí wa sí kí ni tó fẹ́ já ìdáhùn yín níwájú ọlọ́run tó bá jẹ́ òbí dàrú kí á mọ̀ wọ́n pa àwọn aláṣẹ dáadáa àwọn tí ọ̀dà wọn kọ̀ fún wọn kódà èyí tí ọ̀bà wá sí mọ́sálásí bí a mọ́sálásí jimá nínú àwọn aláṣẹ wàyúbálẹ̀gbò wọlé àtàlẹ òmùrè náà yóò jìmọ̀ àlẹ́ yìí dínú wọnú sèhóhó wọ̀dọ̀míró. wọn a tún máa mú wá sí dé etí gbọ́ àwọn aláṣẹ láwọn àyè tí wọ́n wà lẹ́yìn tó ti pé àwọn tọ́lọ̀ọba tó ti lọ́rùn yẹn fún wọn lábalẹ̀ ẹ̀sìn wọ́n fi tún wọn létí wọ́n ó ti nà sí àfún wa bákan náà àwọn tọ́jú máa mójútó aráàlú kò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o. wọ́fi sánẹ̀tì sísìn wọ́sísìn wọ́sísìmíà nígbà tó di ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún ó ní ẹyọ kan lẹ́yìn tánàbí ṣe hijira six ninety nine. sọ̀rọ̀.

ìkan àwọn jagunjagun nígbà náà ìyẹn Nasir ibn Qalawun wọ́n ti fọ́ wọ́n ti gbogbo báríkì wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́ wọ́ṣtáàzù Damasco wọ́n ti kó kóró sílùú Damasco fàárínà ìlà Misrọ̀ lẹ́yìn tí ń sá lọ sílẹ̀ Misrọ̀ ilẹ̀ Íjíbítì fàbáàtà àlù Damasco ìdọ́rin gbogbo àwọn tí ń bẹ nílùú Damasco lọ́dún tá a wí nínú bẹ̀rù bójó òní wọ́n wà. wàfárọ̀ àyánúà àwọn tá a lè pè léèyàn pàtàkì pàtàkì nínú ìlú gbogbo wọn ni a ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ hátà sọ̀rọ̀ ìbálàdó ṣáágírọ̀n mínà ìṣòká wàkìlárì lọ́dàmá. débi pé ìlú Damasco ọ̀sáfò gbogbo àwọn tá a lè pè ní aláṣẹ onídàájọ́ àwọn àfa àgbààgbà tọ́yẹ ká dúró ká má sojo gbogbo wọn pátá ìní àti yádànù ìní àti júbà ìhoro ìlà àlìmọ̀nù wáhìdà àfa àgbà ẹyọ kan ṣoṣo ńlọ́sẹ̀kùn lò ẹ̀ńtọ́sẹ̀kù ọ̀hún òní Ahmed ibn Taymiyyah bàbá ibn Taymiyyah nìkan ńlọ́sẹ̀kùn lò gbogbo àwọn aláṣẹ ni àwọn àfa àgbààgbà ni kálukú ti sọ wọ́n ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ huwa alladhi samada amama al-fitani ad-dakhiliyya bàbá nìkan ní aláyà tí wọ́n lè dúró níwájú fìtínà abẹ́lé ìtọ́sẹ̀lẹ̀ nígbà náà lọ. wal mujrimina farin mina sujun níbi tó lédè àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn yà kó sínú ọgbà ẹ̀wọ̀n àwọn náà ti yá dànù wọ́n sáko ní ọgbà ẹ̀wọ̀n yẹni àbúrùn wọ́n tún padà sídìí ọ̀ràn wọn dídá bí wọ́n ti ń já dúkìá ilé ìgbà ní ń já tọ̀hún gbà wọ́n yà fóònù fàsáàdà ìbàjẹ́ tí ò lẹ́gbẹ́ òní ẹ̀fọ́nká sórílẹ̀ ọlọ́run. wà mẹ́mẹ́lẹ́ àdúwì alimutarọ́bísì alàbùwà abidamẹ́sìkò bàbá ibùdó tẹ́lẹ̀yà wọ́n tún dúró gbọ́n wọ́n bẹ̀tẹ̀ múlẹ̀ níwájú àwọn ọ̀tá àwọn ọ̀tá tó ṣe wípé wọ́n ń retí wọ́n ń tiraka láti wọ ìlú Damasco láti gbẹnu ojú rẹ̀ ìyẹn àwọn tàtàrù àwọn tàtàrù yìí àwọn làwọn tó ṣe wípé tàtàkọ́lá ń kò lóbùn náà ti fi ṣìmáàlì òróbá. إذا سمعوا بهول فظائعهم في شرك الرزع àwọn ọmọ ogun tàkàdù bá ń bẹ nílẹ̀ bá gbọ́ pé wọ́n Asia lè jábọ́ níbi tí ìbẹ̀rù gbójó nípa àwọn èèyàn tó lélẹ̀ níta lè fi hàn lásìkò yìí ní ICIC àwọn ikọ̀ tí ń pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n tí ń ba orílẹ̀ ayé tí ń dà láàmú. fàjánà nàdákìá min àyàn al-balad bàbá mi tẹ́lẹ̀ yà nìkan ló dúró àwọn tí ń ṣẹ́kù ní àwọn àgbààgbà ní àwọn èèyàn tí ń bẹ nílùú bàbá kó wọn jọ wọ́tàfàkà márùn-ún aladọ́tìn kùmọ́ọ̀rọ̀ wọ́n jọ forí ìkókò sọ́ọ́dún yọ̀ọ́yá ẹ̀yà gbìyànjú bóòlù àlámàrí ó ṣe padà sí bó ṣe wà tẹ́lẹ̀ wàdáàbá àlàrà àti wọ́pùdì mínú wàlùkákọ́ bifazan bikọzan málìkì kàtà gbogbo wọn pátápátá wọn wá ń lọ wọn wá pàdé ẹnitọ́jẹ́ ọba fáwọn ikọ̀ tàtàrù yìí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n jọ fikùn lukùn àlàádàmídìí kò lè dàbẹ̀ sọ pé gbogbo olùtẹ́ bá rí ẹ̀yà o ṣùgbọ́n dàmẹ́sọ yìí ẹ má gbìyànjú láti wọ́bẹ̀ o fàṣàjáàbà ìlàhìn wọ́n gbọ́rọ̀ sí ẹ lẹ́nu dàsìkò kan. níta afẹ́fẹ́ ọ̀la ni wípé bàbá ìbùnà tẹ́míyà yàtọ̀ sí pé wọ́n jẹ́ àfáàgbà tí wọ́n ń ṣe wáàtí wáàtí wọn ọ̀mọ lábẹ́lé nìkan àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ń dọ́dọ̀ wọn wọ́n ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọ́n ń pè ọ́ lákìyèsí ibi tí wọ́n bá ti ṣeré wọ́n kọ́ ní lẹ́yìn wọn ibi ọba kù díẹ̀ àbókù pọ̀ káàtó wọ́n ó tún sọ fún wọn yányá láì ní tìjú láti sọ̀rọ̀ ọlọ́run níwájú wọn. mihnatuhum wa sijnuhum wa wafatuhum bàbá mi tẹ́míyà kọ́nàmbá nìkẹ́ wọn. wọ́n máa rí bí àdánwò kan tó jáde láyé kódà bàbá lọ sẹ́wọ̀n o báwo ni a ṣe wá jáde láyé. àròkọs màdọ́ọ̀dì alẹ́xùsáàd màdọ́ọ̀dì alẹ́xùsáàd manzila tunu tẹ́mìyà alẹ́sì nílá ipò oríṣiríṣi èyí tọ́lọ́mọba tó ní kí bàbá kí wọ́n ó dì mú kọ̀táwọn oníkèéta ẹ̀dá kò tẹ́ wọn lọ́rùn o ipò wọn àtìrìnjẹ ìtọ́lọ̀ ní kí wọ́n rí jẹ báwọn èèyàn gbogbogbò bí wọ́n ṣe ń nífẹ̀ẹ́ wọn àti báwọn aláṣẹ àwọn olùdarí ìlú bí wọ́n ti ń nífẹ̀ẹ́ sí bàbá bí wọ́n ṣe gba tiwọn kò táwọn oníkè tẹ̀ ẹ̀dá ọ̀tá wọn lọ́rùn o. wàkánà àdáwò alladhina khalafahum fil aqidati wa khusumi al-madhhabiyin àwọn tá a lè pè lọ́tà bàbá lásìkò bá náà ni làwọn tó ṣe wípé lábala àkídà lábala ìgbàgbọ́ tó yẹ ká ní àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n yapa bàbá níbẹ̀ àwọn ni wọ́n gbógun ti bàbá o àtàwọn tó ṣe wípé ìlànà wọn níbi ìmọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí ti bàbá àwọn náà tó kún wọn. al-musha'widhin àwọn olóògùn owó àwọn ń pààgùn mina tọrọkìyìn nínú àwọn onítàríkà àtàwọn súfí yẹkìdú nílá òfin mi sọ̀rọ̀ gbogbo wọn pátá ìní adáwọ́jọ láti gbójú ìjà láti bá bàbá mẹsàmíyà láti bá ṣọ̀tá lẹ́yìn tí wọ́n ti tiraka tiraka nílẹ̀ sham ṣùgbọ́n tọ́lọ̀ ń wọn ṣe torí pé àwọn ará ilẹ̀ sham wọn ò lè gbàgbé bàbá wa ibùdó tẹ́míyà látàrí pé àwọn nìkan ni á dúró níwájú àwọn ọmọ ogun tatar wàmínà fáwùdọ wàmínà màkàwífì wọlé àrọ́jífì ìgbà tí lulẹ̀ tí nǹkan ò fara rọ tẹ́rù ń ba tó níwá tẹ́rù ń ba gbogbo èèyàn pátá bàbá yìí ní kàlọ́lọ́ ń lò tẹ́ kó wọn yọ kó mi gbẹ̀rù gbójú àti àìfararọ ètí mẹ́ńdù lásìkò gbà náà. wàhán àdàláwò dárúsọ wọ́n ti raka níbẹ̀ wọn ò jẹ́ bàbá tó wọn ń bá ẹ̀kọ́ wọn wọn ń bá a lọ wọn ń kàwọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe wá sí i. balisọ ọ̀rọ̀ yẹsẹ̀tì ìsọ̀tọ̀ọ̀nù kódà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nígbà náà wọ́n tún nígbàgbọ́ sí bàbá Ibn Taymiyyah pé gbogbo nítorí bá ti rú wọn lójú lálàámà rí ẹ̀sìn pátá ọ̀dọ̀ bàbá ni à ń kó bọ̀ kí lè sí sọ kí ló lọ́wọ́ bá sọ. wàfi shawal sanata itnate ashrata wasabamiya nígbà tó lé ọdún seven twelve ìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún ó lé méjìlá lẹ́yìn tánàbí ṣèyí jẹ́lá. قصد السلطان بجيوشه إلى دمشق للدفاع عنها عندما بلغوا أن التتار يريدون مهاجمتها ẹni tó jẹ́ aláṣẹ ìlú nígbà náà lọ tó ń ta àwọn ọmọ ogun wọ́n dè á mẹ́ra wọ́n jáde kúrò nílùú wọ́n mọ́lé ìlú Damasco nígbà tí wọ́n gbọ́ páwọn ọmọ ogun tàtàrù wọ́n tún ti ń bọ̀ padà láti lọ dáàbò bo ìlú ìgbà tí aláṣẹ ìlú tí ó lọ fàfà ìbà máa hó Ibn Taymiyyah bàbá Ibn Taymiyyah ó mú lẹ́yìn wọ́n jọ kọ̀wọ́ wọ́n kọ̀wọ́ tẹ̀lé wọ́n lè jọ lọ pàdé àwọn ọmọ tata àwọn ọmọ tata wọ́n sá kọ́bùlà yẹn tó la ṣe ìlà Damasco kótó di pé bàbá Ibn Taymiyyah àtàwọn aláṣẹ kátó dé ìlú Damasco wàtàkọrọ bíi màkàn bíi dàmẹsọ ọlọ́run tó wá fàyè gba bàbá nílùú dàmẹsọ kódà ju tẹ́lẹ̀ lọ. fàbákì ayùdárìsò bàbá tó ń bẹ nílùú dàmẹsọ lẹ́yìn tí ń kàwọn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run bí ẹ ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ń ṣe wá sí yóò bẹ́ẹ̀ ni wọ́n ń kọ tíra ń kọ àwọn òwe lóríṣiríṣi wọ́n yóò fi bẹ́ẹ̀ ni wọ́n fáwọn èèyàn nídàgbé ẹ̀sìn bí mà yàrá òwò pẹ̀lú tí wọ́n bá rí i pé eléyìí gangan lòdodo tí èdè ọdún okòólé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún ó lé ẹyọ mẹ́fà seven twenty six lẹ́yìn tánàbí ṣe ìjìra. níbẹ̀ làwọn tí wọ́n jẹ́ ọ̀tá bàbá àwọn tí wọ́n jẹ́ oníkèéta ìdá ìyálà nínú àwọn súnfí ni àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ alimuta àwọn sibin alimadàbíyìn àbáwọn tó ṣe wípé ẹlẹ́yàmẹ̀yà lábala pé ẹni báyìí láàfà wa ìlànà tiẹ̀ rèé eléyìí káàfà wa gbogbo àwọn pátápátá àtàwọn tí ń wá ipò lọ́dọ̀ ìjọba àtàwọn tó ti páwọn náà fẹ́ràn wọ́n fẹ́ gbajúmọ̀ nínú àwọn tó ti wí pé àkàlà àṣàdókò lówó bá hùn àwọn tó ti pé kéèta ó ti bàtà wọn jẹ́ ó ti jẹ gbogbo ọkàn wọn. wajtamat masalihum ala takyif hurriyati shaykh wọ́n rí pé ah bàbá yìí ìmọ̀ rẹ̀ tá à ń gbọ́rọ̀ ni èké rẹ̀ tá à ń kàn sí ni àwọn ọ̀rọ̀ gbọ́dá sí lórí bó ti jẹ́ pé kò ní gòkè àgbà mọ́ wọ́n fẹ́ dètè sọ̀rọ̀ bàbá fọwọ́jáde láwọ̀ fatuwa sọ̀ngbà tó náà bá tí ó kẹ́ wọn tó fẹ́ kí wọ́n kan àdánwò látara bàbá wọ́n rí ìdájọ́ wọ́n rí fatuwa kan ìyẹn ìdájọ́ ẹ̀sìn kan sí bàbá èyí tí wọ́n kọ́ pẹ̀lú hátù wọn ọmọ gàgà ni a fi kọ́ lórí ìrìn àjò inú fatuwa wọn tọ́ bọ̀ ọ́ ntí bàbá òwì ń bẹ̀ wọ́n ní awí ọ̀rọ̀ ó di wọ̀ níwájú àwọn aláṣẹ wàkàtà bó sultan di mí sọ̀rọ̀ àwọn tí ń jẹ́ aláṣẹ nílùú mi sọ̀rọ̀ pé tọ̀ àfààní tẹ̀ ń gẹ́gẹ́gẹ́ tẹ́rí ń dọ́kọ ẹ wò dájú ẹ̀sìn tó mú wá fàjámà àlùkò dọ́ọ̀tà ìdáwò bí aláṣẹ bó ṣe pé àwọn tí wọ́n jẹ́ adájọ́ nù pé tọ̀ kí lè rí sí i. nẹ́dọ̀rù filipasu wa wọ́n yẹ ìwé yìí ìdájọ́ ti bẹnu tákàdá wọ́n yẹ wò lẹ́yìn tí kíkọ́ yá wọ́n pa ẹni tí wọ́n lọ́kọ́ wípé tọ̀ irú ìdájọ́ wo ńlọmú wáyé lójú ẹsẹ̀ náà amara sultan bihabsi lẹ́ńtọ́jú aláṣẹ oníkan lọ gbé nù tẹ́níyà kí wọ́n sọ sínú ọgbà ẹ̀wọ̀n ìgbà ni wọ́n sọ́tọ́ gbẹ̀wọ̀n bàbá ọ̀bánújẹ́ adara sheikh asoro bàbá tún ṣe àfihàn pé a inú mi dùn ayọ̀ mi kún sí tó tẹ̀lé ana kọ́ńtù mọ̀ntẹ́dara lè dáàlìkà mo ti mọ̀ pọ́jọ́ kan jọ kàtìrì eléyìí ó pilẹ̀ wáyé wàhálà àfihàn khairun kathir ọgbà ẹ̀wọ̀n tẹ́ ní máa lọ yìí àwọn orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi pọ̀ wọ́n mọ̀ síláhàtún kẹ̀lé dáadáa ńlọ ṣòdòjọ síbẹ̀ wọ́n sọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ wà nókìlá ìlà kọ́nà àti Damasco láti bẹ̀ wọ́n tún mí lọ ó dìlò Damasco lọ́gbà wọn ti mẹ́ńbẹ̀ fàmákàtà fíyà yàtàlá kọlẹ̀ àkìlàtà tó ń ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn tún yá wá bàbá ń yá wá bàbá lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ń béèrè nípa ìdájọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni bàbá ni a ti ń sàlàyé fún wọn. ìwé àpilẹ̀kọ lóríṣiríṣi mu'allafat nínú ọgbà ẹ̀wọ̀n bàbá tún bẹ̀rẹ̀ sí ní ṣe tíra wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kọ tíra lóríṣiríṣi fantashara ti àrà òhò láti bẹ̀ àwọn ìròrí bàbá Ibn tẹ́míyà ó tún wá fọ́nká òkìkí ń tún wá kàn ju kó tiẹ̀ wá tún wà níta kọ́mọ̀sí ní ọgbà ẹ̀wọ̀n lọ. fàtà àdìwàṣọ́rùn àwọn oníkèéta ẹ̀dá wọn ò bàtún jáwọ́ wọ́n tún lọ bá àwọn aláṣẹ tẹ́ẹ̀tù fún láàyè ni gbogbo àwọn àrègbè rẹgbè tí ń wí níta tẹ́ ẹdẹ sínú ọgbà ẹ̀wọ̀n ọmọ tó ti ń sẹ́nu ọmọ tó ti ń sẹ́nu ọgbà ẹ̀wọ̀n tó tún wà fàhárọ̀mù Ibn Taymiyyah tàmínà kótóbì ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra èédú àwọn pépà oríṣiríṣi ti ń bẹ lọ́dọ̀ bàbá èédú tí a ní kí bàbá kọ́ máa fi gba ooru sára lásìkò òtútù ó ní bàbá ńlò ti fi ń kọ nǹkan lóríṣiríṣi èédú náà wọn bá tún ní wọn tún kó kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ìgbà tó ń rí ìgbà tó ń rí èédú ló fi ń kọ nǹkan fáwọn èèyàn so láti bẹ àwọn pépà ti takàdá wọn tún kó kúrò lọ́dọ̀ bàbá bàbá sá tọ́lọ́n fi jẹ́ mi bàbá sọ́dọ̀ nínú oṣù shawal ìgbà tí oṣù shawal tó di ogún ìgbà yẹn gangan lọ́lọ́run mú bàbá sọ́dọ̀ lẹ́yìn seven twenty eight ìjìríyà ìyẹn okòólé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́jọ lẹ́yìn táwọn ẹbí ṣe ìjìrá kọ́lọ́nkọ́ba ní kẹ́ bàbá náà gbogbo àwọn afọ àwọn àgbààgbà kọ́lọ́nkọ́ba ní kẹ́ wọn kọ́ba ní foríjì wọn kọ́ba ní san wọn ní ẹ̀sán olóore eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa àwọn àfáàwọ̀ àgbààgbà mẹ́fẹ̀ẹ̀fà ìta ni àfẹ́ṣe lálàyé fún wa ẹ̀kọ́ oríṣiríṣi wọn bẹ lára wọn àwọn ẹ̀kọ́ wọn ẹ̀já sàmúlò rẹ̀ kọ́lọ́n pàápọ̀ báwọn ẹ̀jẹ̀ rẹ̀ ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرک وأتوب إلیک